ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn olórin adẹ́rìnpòṣónú àti amúlùdùn ni wọ́n ti farahàn níbi ayẹyẹ ọdún méjìdínlógún èyí tí ìlú mọ̀ọ́kọ olórin takasúfe tìmáyà ṣe lánàá tí ń ṣe ọjọ́ kejì oṣù kínní ọdún 2024 eléyìí tó jẹ́ wípé ó ti pé ọdún méjìdínlógún tó ti ń kọrin ìlú mọ̀ọ́kọ olórin ẹlẹ́ẹ̀kẹsàn-án títí di àsìkò yìí ni àwọn òṣèré olórin àti adẹ́rìnpòṣónú sì ń ròyìn bí ìnáwó ayẹyẹ ọjọ́ ìbí ọkọ ìlúmọ̀ọ́ká òṣèré táwa àdìṣefini tó pé ọdún méjìlélógójì ṣe ládùn tó lárinrin tí wọ́n sì kí ọkọ àti ìyàwó kú ìnáwó bẹ́ẹ̀ náà ni wọ́n sì ṣàdúrà fún wọn wípé kò ní jẹ́ àṣemọ wọn láyé ẹ̀yin náà jó ti yín àbí ẹ̀wọ̀n jó ni. àìsè ó fàyìn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré Yul Edochie ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kìlọ̀ fún ìyàwó rẹ̀ wípé òun ò ní fààyè gba ìwọ̀sí ní ọdún 2024 tí a wà yìí ó ní òun rí dájú wípé òun gbìyànjú agbára òun láti má ba arábìnrin òun lórúkọ jẹ́ tàbí kàn lábùkù ṣùgbọ́n tí ìyàwó òun ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ May Edochie ń gbìyànjú láti ba òun lórúkọ jẹ́ ní gbogbo ọ̀nà ó sọ bí ìyàwó rẹ̀ ṣe lọ ṣe iṣẹ́ abẹ láì sọ fún tàbí láì gba àṣẹ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tó gba àṣẹ lọ́wọ́ ọ̀rẹ́kùnrin rẹ̀ ó ní òun ti ní sùúrù tó wípé ní ọdún 2024 èyí tí a wà yìí òun ò ní fi àyè gba àbùkùn tàbí ìwọ̀sí láti ọ̀dọ̀ rẹ̀ Yul Edochie ló sọ ilé ìdí mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà adẹ́rùnpòṣónú àti olórin ẹ̀mí Ayọ̀ Adéwọlé ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti jẹ́ kí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ wípé orin tuntun èyí tí ó ṣẹ̀ṣẹ̀ kọ tí ó sì pe àkọlé rẹ̀ ní akiriṣore kò ní pẹ́ jáde sétí ìgbọ́ àwọn ènìyàn lẹ́nu ó ní kí wọ́n gbìyànjú láti gbọ́ nígbà tí ó bá jáde bẹ́ẹ̀ ló gbàdúrà fún wọn wípé ọlọ́run akiriṣoré máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ oore rẹ̀ nínú ayé gbogbo wọn ní ọdún 2024 eléyìí tí a wà yìí tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì ṣèlérí fún wípé nígbàkúgbà tí orin náà bá jáde àwọn máa rí dájú wípé àwọn náà wà lára ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ wò This year, Akirisore must not pass you by you need to download and stream that song you listen and you pray with that song orin yẹn lágbára o akirisore must not pass you by. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà yorùbá bọ̀ wọ́n ní iṣẹ́ lóògùn ìṣẹ́ èyí ló mú kí ìlú mọ̀ọ́kọ olórin takasúfè habib òkìkíọlá ẹni tí àwọn ènìyàn mọ̀ sí portable gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kí wọ́n múra sí iṣẹ́ lọ́dún 2024 èyí tí a wà yìí ó ní kí wọ́n tẹra mọ́ iṣẹ́ kí ìṣẹ́ lè fi ayé wọn sílẹ̀ ó ní kí wọ́n má kọ ọ̀bì ara sí àwọn ọ̀rọ̀ tí àwọn ènìyàn bá ń sọ nípa wọn tàbí nípa iṣẹ́ wọn ó ní kí wọ́n múra sí iṣẹ́ kí wọ́n sì mú iṣẹ́ wọn lókùnkúndùn kí wọ́n bẹ̀rù ọlọ́run kí wọ́n má bẹ̀rù ènìyàn Portable ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká amúlùdún orí ayélujára Tèmilọ́lá Ṣóbọlá àti àwọn olólùfẹ́ òṣèré Zakọ́jì mọ̀ wípé ó ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ àti wípé ó ti ń dáhùn sí ìtọ́jú wípé kí àwọn ènìyàn má bẹ̀rù bí a kò bá gbàgbé wípé ìlúmọ̀ọ́ká òṣèré náà yọ̀ ṣubú nínú balùwẹ̀ rẹ̀ ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn èyí tí ó wà ní ìlú Àbújá bẹ́ẹ̀ náà ni ó sì fi àwọn àwòrán ibi tí wọ́n ti ń tọ́jú rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ èyí ló mú kí àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára máa fi àdúrà ránṣẹ́ sí wípé Ọlọ́run á mú lára dá pátápátá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà adẹ́rìnpòṣónú Abdulgafa Abiola ẹni tí àwọn ènìyàn mọ̀ sí Cute Abiola ló fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run tí ó sì sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé àwọn àdúrà tóun gbà sẹ́yìn nígbà tí òun wà ní ìlú Saudi Arabia wípé kí ọlọ́run fún òun àti ìyàwó òun lọ́mọ wípé òun ti wá báyìí wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run léyìí tí ó gbé ọmọ náà lọ sí ìlú náà láti lọ fi ẹ̀mí ìmoore hàn ó ṣàfihàn eléyìí nínú àwòrán àti fọ́nrán fídíò èyí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ a dúpẹ́. ó ọlọ́run dákun ṣàánú mi àti ìyàwó mi o ìfẹ́ gbọ́ mi wá dúpẹ́ ń bí o ọlọ́dàkùn ṣe fún mi mo ṣe ṣàlọ́ ọlọ́dàkùn ṣe bá mi gbà ọ̀làláhìlá ìlọ́lọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọ́lá adélékè ṣàlàyé wípé ẹni tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun tẹ́lẹ̀ kí òun tí ó dépò ló ṣe pàkúté ẹ̀gàn fún òun nítorí kí òun má bàa ṣàṣeyọrí lórí ipò náà ó ní ṣe ló dàbí ẹni wípé àwọn ìṣòro ìpínlẹ̀ náà tako àwọn ojútùú nígbà tí òun gba ọ́fíìsì náà ní ọdún kan sẹ́yìn ó ní àwọn àdúrà ni òun fi borí gbogbo wàhálà tóun sì wá ìrànlọ́wọ́ olúwa láti túnú omi wàhálà tí ìṣàkóso ìjọba ìpínlẹ̀ náà wípé pé àwọn fi taratara gbàdúrà fún ìṣẹ́gun àtọ̀runwá bí òun ṣe wọ ọ́fíìsì lábẹ́ àgbègbè ìkórìíra tóun sì tún gbàdúrà kí ọlọ́run gba ìpínlẹ̀ náà lọ́wọ́ àpáàdì tí ó pinnu láti gé ìfẹ́ àwọn ènìyàn kúrò lọ́dọ̀ òun ó wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé lónìí inú òun dùn láti dúró níwájú àwọn ènìyàn òun láti kéde pé ìpínlẹ̀ náà ti bọ́ lọ́wọ́ ìdè àwọn òṣèlú All Progressives Congress APC ó sọ eléyìí nígbà tí ó sọ̀rọ̀ níbi àdúrà ìpínlẹ̀ sí ìpínlẹ̀ tọdún 2024 lé eléyìí tó wáyé níbi ọ́fíìsì rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olú òun ló ti ní kí àwọn tí wọ́n tẹ̀lé fi ṣùkú òfin mú àwọn mẹ́rin tí wọ́n wa alùpùpù tí wọ́n gba ọ̀nà tí kò tọ́ nígbà tí ó ń lọ ní pópónà badagry léyìí tó sì sọ̀rọ̀ sí ọ̀kan lára àwọn tí wọ́n gbé wípé wọ́n ń gbàdúrà wípé kí orílẹ̀-èdè nàìjíríà dáa ṣùgbọ́n táwọn fúnra ara wọn tí wọ́n ń wu ìwà tí kò dáa ó ní tí ọkọ̀ òun bá gbà tàbí tí ó bá kọlù wọ́n máa sọ wípé ìjọba ló pa á àwọn ìwà yìí kò bójúmu tó kí àwọn fúnra wọn kí wọ́n ní sùúrù kí wọ́n sì wá àtúnṣe sí ìwà wọn ó sì ní kí àwọn tí ó tẹ̀lé gbé àwọn mẹ́rin tí wọ́n gbé kí wọ́n lọ tì wọ́n mọ́lé. jáde tàbí yọ sẹ́kì ọ̀kadà and they take you one way and you put it on Facebook on a road that has gone is it good and they will now hit you you go and fall and you die they say government killed you what a shame and we are all praying that we have a better country ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní adíje dupò fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú labour party ìyẹn peter obi òun ló ti ṣe àbẹ̀wò sí ìyàwó olóògbé rotimi akeredolu ìyẹn gómìnà ìpínlẹ̀ ondo tẹ́lẹ̀ ní ìlú ìbàdàn léyìí tó jẹ́ wípé àbúrò olóògbé olùṣọ́ kọ́lá àti ìyàwó olóògbé betty akeredolu ni wọ́n gba òun àti onímọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n pat utomi lálejò ní àná tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun kò ní jù báyìí lọ látòrí ayélujára ṣùgbọ́n kí n tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé iṣẹ́ lògùn ìṣẹ́ ní ọdún 2024 eléyìí tí a wà yìí ẹ jẹ́ ká ṣiṣẹ́ ẹ má jẹ́ ká fi iṣẹ́ ṣeré kí a bá lè kọ́rọ̀ jọ nígbà tí ọdún bá máa parí ọlámìdí ọlásànlóye lórúkọ tèmi ó dàbọ̀.